ó yá akínyín nílé lóko lájò lọ́kùnrin lóbìnrin ọmọdé àti àgbà ọ̀dọ́mọdé àti arúgbó kúkúrú yẹjọ́ àti àgùntàṣọ́ lò pupa ni dúdú ni ọ̀rọ̀bọ̀ <laughs> àtìlẹ́pa gbogbo ilẹ̀ wà fully represented ní àjò tí a wà yìí mo ní bò ó ní ṣàlàfíà lẹ́wà a máa kú dúpẹ́ lọ́wọ́ elédùwà o a máa dúpẹ́ adúpẹ́ òkun o pàtúmúrí ọjọ́ òní láyọ̀ lálàáfíà èmi àti ẹ̀yin ojú tún ṣojú àtúnfetí ara wa àtúnfi ń gbọ́ra wa yé ẹ àdúpẹ́ pé ọlọ́run ò tí ì sọ wá di ẹni ilẹ̀ àdúpẹ́ pé àbáwọn rógun ìkáwọ́ lórí fẹ̀sán jọlẹ̀ wọn bọ́ bàtọ̀ fọ̀ sí ẹnu ọ̀nà èmi àti ẹ̀yin olúwa máa ṣeun o àdásákìrẹ́ lẹ́dùnmarè ọba tí a tó yìn kábíyèsí ọba tó tó tó tó tó mímọ́ mímọ́ mo láti fún kí n lè ní pé ṣàlàfíà ní gbogbo lẹ́ńkán ṣé kò sí ìyọnu ọlọ́run ò tiẹ̀ ní jẹ́ ẹ àti àtẹni tó rí gàárì mu àtẹni tó jẹ fried rice àtẹni tó rí ọbẹ̀ gidi sí àtẹni tó jẹ lásìpọ̀ aṣáàdúpẹ́ pé ẹ̀mí ṣì wà ẹ bẹ́ẹ̀ mi bá ti ṣèdè wá ẹ bẹ́ẹ̀ ni àlàáfíà máa tó ara ni adúpẹ́ fún àwọn tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn náà ah, ẹ bá wọ̀ rí ọlọ́run ọba tó dá ènìyàn ní àwòrán ara rẹ̀ ọlọ́run ọba tó dá gbogbo omi tí ń lọ lára ẹ̀dá kò kúrò ọba náà náà lóṣù wà èmi sì pàládùúrà lọ́la ọjọ́ òní pípẹ́ ọlọ́run á fún ní okun àtagbára orí ibùsùn àìsàn tẹ̀wá yẹn lágbára Elédùmarè kí a tó rí kí òrùn tó rò kóòrùn mìíràn kó tó tún wọ̀ agbára àti okun yóò dé báyìí bẹ́ẹ̀ ni ó sì máa rí ó sì ti rí bẹ́ẹ̀ pó pó pó àṣẹ ti gùn <laughs> ẹ mo ti di babaláwo <laughs> ẹ má dàbí lò èmi náà ni ọ̀rẹ́ yín àbúrò yín ọkọ yín ọkọ ọmọge ọkọ arúgbó gbogbo wọn pátá jọ àtọ gbogbo àgbà Victor Oyèbọ̀dé Ayọ̀délé ìfẹ́ ah! rotì mi. ẹgbẹ́ tí wàá wẹ́rúkọ yẹn wá ń tí kò rí èrò mi ni àwọn ọ̀rẹ́ mi kan ti ń pè mí ní ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ àtìwámọ̀ bóyá ẹlòmíì bóyá orúkọ mi ló ń pè ní àbí o ti ní ìfẹ́ mi jẹ́ máa já ọba ti pè mí ní ìfẹ́ jẹ́ kí n mọ̀ bóyá o ti ní ìfẹ́ mi ni àbó kan pè mí lórúkọ mi ni ẹ bá yẹ pé ìfẹ́ ni jẹ́ kó jẹ́ ìfẹ́ rótì mi ẹ fi mọ̀ pé orúkọ mi ni mo bá pé ìfẹ́ bá yẹ pé onífẹ́ mi gan gan gan kan simple ìfẹ́ màá ti mọ̀ pé à ah, <laughs> eléyìí ti fall in love ánìbó ń jẹjẹ mi kàn yé mi o love love love love one thing thing ẹgbẹ́dà mi lóòjà rẹ̀ nípa ti pọ̀ jù ẹ atúndé lórí ètò akínyìn nìyẹn bá ṣe máa ń ṣe ẹ ṣe mọ̀ pé request show ni àtẹ̀jíṣẹ́ bóyá ẹ fẹ́ ṣe ọjọ́ ìbí ni ìgbéyàwó ni tòkú ni àbí ohunkóhun ayé tẹ́ bá fẹ́ ṣe orí ètò yìí ẹ ṣáà fi ayára bí ajere yín kẹ́ ẹ fi ṣe àtẹ̀jíṣẹ́ sí wa pé ẹ fẹ́ ṣe nǹkan báyìí báyìí báyìí bí o kábà yín kí lágbájá o àbí ẹ fẹ́ káwọn èèyàn mọ nǹkan kan báyìí tẹ́ fẹ́ ṣe o lórí ètò yìí náà ni a dẹ̀ máa fún yín yàtọ̀ sí yẹn a ti máa mú àwọn orin ìgbàlódé àwọn orin tó lè máa mú yín mì lẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ òun yẹ pé yàrá jósìbà lásán kan ẹ máa làágùn ni lórí Orísun yìí náà láti máa fún yín lórí akínyìn ètò náà ìrìn ẹ bó lè jẹ́ pé bóyá àwọn èèyàn kan wà bóyá ẹ ṣàkíyèsí nǹkan kan ládùúgbò yín tẹ̀fẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa rẹ̀ ó ní ètò yìí náà ni ẹ jẹ́ káwa mọ̀ àwa máa sọ fún wọn ni yàtọ̀ sí pé a tún fún yín ní ìgbádùn unlimited a tún máa ń mú àwọn àkórí ọ̀rọ̀ kankan wá sí etí ìgbọ̀yìn àti sójú ìwòran yín tó lè mú kí èmi àti kí akẹ́kọ̀ọ́ kan àbí èkejì lọ́rọ̀ àwùjọ àti tó lè mú kí ayé wa ṣe àǹfààní ẹ bó ṣe máa ń rí nìyẹn gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ dá sétò ọ̀rọ̀ yìí ẹ mọ̀ tẹ́sí lè rí mi nà bó jẹ́ Facebook ni mo wà ń bẹ̀ Instagram ni gidigba mo dúró tí nǹkan ò mèmí ẹ lè jẹ́ ká máa fọlọ́fọ́lọ́ ara wa ṣóyè yín ẹ kí gbogbo ẹ̀ lè máa lọ ní mẹ̀lọmẹ̀lọ lórí ètò yìí kí la fẹ́ fi omi jomi tó ọ̀rọ̀ sí ara wa òun ni pé ọtí mímu níbo ló ti dùn ún mu jù ṣé ní bí àbálọ̀ ni àbí inú kọ̀rọ̀ yàrá wa òun la fẹ́ gbé yẹ̀wò kẹ́wọ̀n pé ẹ má jà parọ́ tán àwọn ọjà páàkì mọ̀ tí rání gbogbo ara ṣe máa ń mú nǹkan kan àti àti ẹlẹ́rìndòdò àti bíà o mímu náà ni mímu tó ibi ló ti máa ń dùn jù ṣé ilé ìgbafẹ́ ni àbí nínú yàrá òun la jọ fẹ́ somijomi tọrọ lẹ́nu kájú bẹ̀rẹ̀ sí ni máa tún kẹ̀kẹ́ ọ̀rọ̀ kalẹ̀ ẹ jẹ́ ká sáré fi ẹsẹ̀ rajó gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe DJ Orísun bi ó ti rẹ́dì ọmọ tó ti ń gbọ̀n ó yá jùlẹ̀ ilé ijó ó yá ẹ káàbọ̀ padà láti ilé ijó èmi lérò pé ẹ gbádùn àwọn orin gbẹ̀du tí DJ Sheik Lawal tí Orísun wa gangan èyí tó sáǹpù yìí tó sámà yìí yẹn <laughs> báyìí wá ṣe ni ẹ̀ ó pọ̀ ńlẹ̀ yẹ̀yẹ̀ ẹ wò bí ìṣẹ̀kẹ̀rẹ̀ ní ẹ̀ lè wò tán ẹ ẹ wọ́n sọ pé mi sọ́lẹ̀ kan yẹn mo ní wípé lórí ètò èní abẹ́fún mi jomi tó rọrọ̀ lórí ọtí mímu ọkì iye kò bá kò ní fi ṣe iye ọtí kò bá jẹ ẹlẹ́rìndòdò àbí bíà o àbí olóróró nǹkan kan tẹ́ máa ń mu yẹn èwo ló ti dùn jù ṣé ká mú nílé ìgbafẹ́ ni bíi bí apalọ̀ nǹkan kan ni àbí ní yàrá wa bó ló ṣe máa ń dùn èwo ló máa ń dùn èwo lẹ́yìn like èwo lẹ láì gangan gan ẹ lè máa tẹ àtẹ̀jíṣẹ́ yín sórí social media handles mi àbí lórí Orísun at Orísun ní Facebook at Orísun lórí Instagram at Orísun lórí YouTube àbí at Orísun nínú gbogbo platforms wa ẹ lè dínà ẹ lè jẹ́ kájọ fi kíní kájọ fi ya ẹ mọ̀ kóyẹ yìí kájọ fi you know, sample báyẹn máa kájọ fíìlì báyẹn máa gbádùn ẹ̀ sí. ìgbọ́n ní tèmi tèmi o èmi rò pé hmm, kò sí tí ò dánú méjèèjì àti yàrá àgbàfẹ́ o àti inú yàrá o méjì ló dáa ṣùgbọ́n màá wá sáǹpù èyí tèmi fi pé ó sì lè dá díẹ̀ ìyẹn ni pé títí yàrá àgbàfẹ́ yẹn ó wà papọ̀ torí pé kí ni ẹ bá ṣe ń gé ègò kínní tẹ́ ń gé ègò kejì ẹ máa máa rí àwọn tó máa pa yín lẹ́rìn àwọn ọ̀rẹ́ yín wọ́n á máa yọ sọ́tún máa yọ sí ẹ máa gbìgbà ẹ máa sọ pé ẹ bọ́ọ̀lù kan ó ṣe lágbájá klọ́ọ̀bù kan mo ra klọ́ọ̀bù kan níye báyìí mo fẹ́ ta lágbájá níye kan báyìí ní klọ́ọ̀bù oríṣiríṣi ọ̀rọ̀ ni máa ń jẹyọ irú irú irú àwọn bíi báwọn lẹ máa ń rí pé àwọn ọ̀rọ̀ mìíràn tó jẹ bí ọ̀rọ̀ ọ̀rọ̀ ìṣítí máa ti ń jáde ilé ọtí ni bí ìyàwó kan ṣe ń bá ọkọ kan sọ̀rọ̀ bí ọkọ kan ṣe ń tírìtì ìyàwó ẹ̀ dáadáa àbí tí ò tí ì dáadáa ilé ọtí ni nǹkan tó ń ṣẹlẹ̀ láàárín ìlú bóyá ò ráyè lọ ka ìwé ìròyìn àbí ò ráyè gbọ́ ìròyìn bóyá lórí tv àbí ní rédíò bó bá fẹ́ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lọ yàrá àgbàfẹ́ wàá gbọ́ dáadáa àbí kẹ́ ẹ̀ orin kan ṣẹ̀ṣẹ̀ jáde ọmọ ti máa ń gbọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó fẹ́ gbọ́ dáadáa lọ yàrá àgbàfẹ́ wàá gbọ́ dáadáa ń nítorí ìdí èyí yàrá àgbàfẹ́ wà fún ọ̀pọ̀lọpọ̀ ohun ìtó da àti ìtí ò da irú rẹ̀ ni ti ọtí tá a sọ yìí tẹ bá fẹ́ wá ní ọ̀rẹ́ tẹ mọ̀ pé ọ̀rẹ́ léyìí ọ̀rẹ́ tó lè mú yín débi gíga ni ilé ọtí náà lẹ́ẹ̀tì rí bẹ́ẹ̀ bá sì fẹ́ rí ọ̀rẹ́ náà tó jẹ́ pé ọ̀rẹ́ tó fàyè sẹ́yìn mo lẹ́ẹ̀tì rí ilé ọtí náà ni nítorí ẹgbẹ́ mìíràn bóyá o ti ṣiṣẹ́ ti ṣe ti ṣe ti ṣe ti ṣe bóyá òkè bẹ́ẹ̀ for instance ká ní pé bóyá òun ṣiṣẹ́ nílé ìfowópamọ́sí tó jẹ́ pé bá ti wọlé iṣẹ́ láago méje àbágo mẹ́jọ àárọ̀ ó tún di aago márùn-ún rọ̀lẹ́ nígbà míì dẹ̀rẹ̀ láago márùn-ún rọ̀lẹ́ yẹn fọ́n bá mi kó tó di pé ó ṣaláìsí kọ́lọ́hún fọ̀rùn rẹ̀ kẹ́wọ̀n ń gbà yẹn bí wọ́n náírà bá sọ̀nù nínú àkáǹtì wọn ò ní fi wọ́n lẹ̀ bó jẹ́ aago mẹ́sàn-án aago mẹ́wàá ni wọ́n náírà yẹn tó padà sínú àkáǹtì gbẹ̀yìn gan náà tó fi wọ́n lẹ̀ bóyá irú àwọn ọjọ́ ọ̀hún tí gbogbo rẹ̀ ti wá lọ́pọ̀ bí ẹsẹ̀ télọ̀ tó jẹ́ pé gbogbo rà pé bẹ́ẹ̀ pé orí gan ò fẹ́ pé mọ́ dáa tààrà tó kàn wọ́n pé tẹ̀yà ń bí àpàlọ́ kí n tẹ̀ rárá mu kan kí n ṣègò bíi méjì kan bíi green kan bíi méjì kan tó yà yàrá àgbàfẹ́ tó mọ̀ pé bó bá ṣe wọ yàrá àgbàfẹ́ yẹn lásán báyìí àwọn ọ̀rẹ́ tó máa gbá kúrùkù tiẹ̀ eré tẹ́ ẹ máa ṣe gan kò tiẹ̀ ní jẹ́ kó tiẹ̀ rántí pé ó máa ti ṣe wàhálà látàárọ̀ àbẹ́ẹ̀mọ̀ wọn pa àwọn kan mìíràn pé ah ọ̀bọ yìí ó make sense tó bá dẹ̀ wò náà lóòótọ́ tó bá ń wá ìyàwó tó jẹ́ pé no eléyìí máa mọ̀ tọ́jú ọkọ ó ṣeé ṣe kó jẹ́ láàrin àwọn ọ̀rẹ́ ẹ̀ náà máa ti ní ah mo dẹ̀ ní sisi kan níbi iṣẹ́ mi ò sisi yẹn báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ló ń ṣe ìwọ ti jẹ́ pé o tẹ̀ ń wá bóyá òun bá yàwó àfẹ́sọ́nà àbí nǹkan kan àbí onílò obìnrin tó máa jẹ́ ọ̀rẹ́ ìtẹ́jọ́ máa máa sọ̀rọ̀ irú bẹ́ẹ̀ o lè sọ pé ah, ọ̀rẹ́ ẹ̀yìn ẹ̀jẹ̀ mọ̀ ah, máa fẹ́ nọ́mbà ẹ̀ náà ibẹ̀ ẹ tún exchange nọ́mbà yàtọ̀ sí pé a tún wá ń wá ọ̀rẹ́ obìnrin yàrá àgbàfẹ́ ibẹ̀ láti máa ń ní àwọn kọ́ńtàkì àwọn iṣẹ́ ńláńláńlá mìíràn ṣé mo parọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹja náà yàrá àgbàfẹ́ náà dẹ̀ rèé ibẹ̀ láti máa ń rí àwọn ọ̀gá tó yẹ pé wọ́n ń wá ọmọọṣẹ́ tí orí rẹ̀ pé àwọn ọ̀gá mi ẹni pé wọ́n jòkó sí kọ̀rọ̀ pàdé wọ́n jòkó sí kọ̀rọ̀ ọ̀gbẹ̀ alágbàfẹ́ mi wọ́n afọwọ́rẹ́ wọn máa wò pé wọ́n ń wò nìkan wọ́n ń wá àwọn tí pé níbi tí wọ́n ti ń fomi jomi tó ro ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ọgbọ́n ti ń jáde lẹ́nu wọn wọ́n pe ah ẹni tí ń sọ̀rọ̀ ní kọ́nà yẹn àwọn nǹkan tó ń sọ yìí gangan tí má lè mú nǹkan tó ń sọ yìí lò tí má lè mú lò nínú ìyá níbi iṣẹ́ mi ó máa wọ́ọ̀kì o bóyá ọ̀gá yẹn níbi tó wà yẹn òun kàn ra wà ní kọ́nà kan ránṣẹ́ òróró díẹ̀díẹ̀ rángẹ̀rẹ́sì ẹ̀ ó ń gàn sọ̀hún ó ń gàn sọ̀hún ó ń gàn sọ̀hún ṣùgbọ́n wọ́n fẹ́ ti gbọ́ nǹkan tí gbogbo yín sọ tó bá yá ẹ rí i pé ńgbò bá yá á hàn kúrò níbi tó wà yẹn á ní ẹ má bínú ẹ̀yin ọkùnrin ṣé ẹ ṣé ẹ máìnì tí máa bá yín ah àbá àrílọ́fà ilà fàájì ilé fàájì ilé àwọn jáde jọjọ ṣe fàájì yìí àwa jókòó ẹ á ní nǹkan tẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn mo dẹ̀ ka ọgbọ́n bẹ́ẹ̀ o ṣé àríà àbá òótọ́ ni wọ́n á tún wá kíkọ́ ẹ̀kẹ́ ọ̀rọ̀ ọ̀lẹ́ fún bàbá àbá òun á máa kọ́gbọ́n ń bẹ̀ tó bá wá padà síbi iṣẹ́ ńjọ́ kejì tó bá lo irú ọgbọ́n yẹn tó lò ó ẹ rí i pé ah kó o dáhùn sí ká tó wí ká tó wí rù á wá pé lára àwọn tí wọ́n jọ lọ mutí yẹn pé mo dẹ̀ fẹ́ rí ẹ o ẹ má jẹ́ kó yà ẹ lẹ́nu pé irú ọ̀gá yẹn lè wàá múrú èèyàn bẹ́ẹ̀ lọ́rẹ̀ẹ́ pé o mọ̀ nǹkan tí a jọ máa ṣe torí mo láìkì àwọn ọgbọ́n tó wà lórí ẹ̀yìn torí nítorí ń gbà mí ní yàrá ọtí tó jẹ́ ti gbogbogbò níbi apalọ̀ ó dáa kí èèyàn máa mutí bẹ́ẹ̀ ṣùgbọ́n àmupara ni ò dáa bẹ́ẹ̀ ni olómọ́mú ẹlòmíràn máa ṣìwàwù nítorí pé láàrin àwọn ọ̀rẹ́ yẹn tó bá jẹ́ àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé <laughs> àwọn léyìí hàn wọ́n lè sòkè ní pẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ṣe mú kàn wá láàrin ẹ mú sí wá ẹ mú sí wá ẹ mú sí wá ẹ mú sí wá ẹ mú sí wá ẹ mú sí wá òun géèjì lọ́nu ẹ mú sí wá ẹ mú sí wá ẹ mú sí wá ojú ń dọ̀tí ẹ mú sí wá ẹ mú i pé ọmọ àfọkọ́tà tí ó sì ọmọ àfọkọ́tà tí ó sì ọwọ́ àmọ́ àtàgọ́ ọ̀gọ̀ nínú bàtà àgọ́ ọ̀gọ̀ tán ọ pé kọ́ ọ máa lọ́lé a pé ọmọ á wá sí àárín ní back seat nígbà tójú ti kú tójú ti lẹ̀ pọ̀ àbí èmi dẹ̀ rè é àtàwọn kò sí ti àfọkọ́tà tí mo bá kó gọ́tà wọ́n bá ránṣẹ́ sílé pé wo ọkọ rẹ ti wà ní usual o ti wà ní swimming pool o lọ́ọ̀rẹ́ gbé àwa wa àwa gbé ọkọ rẹ̀ nínú gọ́tà ṣe rí i pé ńgbà míì gan irú yùn kì í dáa bàbá wo ọtí nínú ilé náà ẹni bá mọ ọtí nínú ilé kò sí ni ó lè máa mú para ẹni bá mọ ọtí nínú ilé kò sí ni ó lè ṣìwàwù ọbàjẹ́ máa ṣìwàwù ọ̀ ṣùgbọ́n àwùjọ yàrá rẹ ni kò sẹ́ni máa rí ọ ṣùgbọ́n àwọn nǹkan kan ní máa ń fọ ọtí inú ilé àkọ́kọ́ ọbẹ̀ ní ìrònú bẹ́ẹ̀ ni fún àwọn kan wà àwọn kan wà wọ́n máa ń tijú gan wọn ọmọ bó ṣe ń kọ́ rẹ̀ mọ́ra ẹ̀ pé kí wọn ọmọ bó ṣe ń kọ́ rẹ̀ mọ́ra bóyá ohun tí wọ́n ti rí ìrírí tán ti rí ní ìgbésí ayé wọn bóyá ọ̀rẹ́ wọn kan ti dà wọ́n lálákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì lẹ́lẹ́kẹta àwọn àdìgbòdà pé orí mi ò kọ́ kí n máa kọ́ ọ̀rẹ́ pọ̀ o ẹlòmíràn wọn ní kárìn kápọ̀ ìyẹn nígbà mi o kárìn kápọ̀ ńgbà mi wo wọn kọ ọmọ rógà ni ẹlòmíì ṣe máa ń dúró pé wò ó jẹ́ ní adúró mi jẹ́jẹ́ irú ẹni bẹ́ẹ̀ tó bá rọ tí wá sílé fine a mọ̀ pé eléyìí responsible man ni kò fẹ́ máa báwọn èèyàn máa kájọ máa wùwà dọ̀tí kájọ máa because ilé ọtí gbà mí gan gbogbo àṣírí ẹni lẹ́yìn ti máa ń tú ẹlòmíì àmú títí abẹ́ ti máa àwọn àṣírí tí ò yẹ ké etí kẹta ó gbọ́ nígbà ó ti yó ibẹ̀ ń gan ló ti máa fọ̀ bẹ́ẹ̀ yẹ bàkà ṣùgbọ́n wọ́n wá ọmọ tí nínú yàrá rẹ̀ tó kọ̀ wá nínú sẹ́tì rẹ̀ bóyá bóyá bàbá wa Ọ̀làǹdó Ọ̀wọ̀ ló lọ́ra ń gbọ́ ni àbí Fatai Olúyọlá àbí Victor Waifu bó dẹ̀ jẹ́ bàbá wa Victor Láyà àbí àwọn nightingale nǹkan kan ló kọ́ ń gbọ́ tó ránṣẹ́ ẹ tó dẹ̀ rán tó dẹ̀ rán gé kínní ẹ bó o gé títí kódà go bó o gé kírésì mẹ́wàá kó o dànù inú yàrá rẹ náà ló wà kò sí ní tí ó sì ọ àṣírí rẹ sì bò síbẹ̀ ṣùgbọ́n irú àwọn bẹ́ẹ̀ bá máa ṣàkíyèsí wọn dáadáa bá máa wo ìdí ẹ̀ tán fi mọtí kò wọ́pọ̀ torí pé bí àrùn torí pé inú wọn ń dùn náà ṣe ń mọtí ẹlòmíì ìrònú ló ń gbà kó máa mọtí ẹlòmíì bóyá àwọn kankan wà tó ti ń jẹ́ lọ́kàn tí ó ṣe wò pé tóun ò bá mọtí kóun lè fi ró oorun sùn tóun bá mọtí jù àmì tóun ò bá mọtí ó ṣeé ṣe kí depression ó wọlé kó tún kó gbàbẹ̀ kó sandá ẹlòmíì sì máa ń mọtí tó yẹ yín báwọn ẹ má wọlé ọ̀rẹ́ ń bọ̀ ẹ mọ̀ pé bí mo ti ń sọ̀rọ̀ yẹn òun ẹ̀ ń rí ìmọ̀ kankan nú ẹ̀ pé ọtí ìgbafẹ́ àbí ọtí inú yàrá èwo ni mo lè ṣe bẹ́ẹ̀ wo pàtàkì tíṣẹ́ ìrántí kékeré mi mọ ètò bá láìkì inú ẹ̀ èwo ló láìkì yàrá ìgbafẹ́ ni àbí inú kọ̀rọ̀ yàrá àyẹ lórí Facebook náà ni ẹ ṣàmì láago dj mi tún ṣẹ́jú sí mi pé ó yá ó yá àwọn tó fẹ́ lọ jó àwọn tó fẹ́ lọ jó dj sheikh lawal Orísun ó yá kí ló tún mú fún wa ẹ múlẹ̀ rẹ̀ <laughs> hey dj sheikh ọ̀bọ yìí orí ẹ̀ wọ abẹ́ wo o máa gbádùn àwọn fíìlì ẹ̀ ẹni pé wọ́n bí ẹ mọ́ṣẹ́ DJ ni ẹlòmíì kò mọ́ṣẹ́ tó wá ṣe ṣùgbọ́n wọ́n tiẹ̀ ó mọ àtọ́nú ti yàn apá ọlọ́run o bó ṣe lọ lé ayé yìí o DJ mò ń lọ ṣe mọ̀ pẹ́ nǹkan ẹ̀ tẹ̀ wà lẹ́yìn gan yẹn fíìlì àwọn orin yẹn kí ẹ̀mọ ẹ̀ṣẹ́ gbà tí mo bẹ̀rẹ̀ ètò ẹ̀ní mo ní eléyìí máa lágbára gan torí pé ọlọ́kọ̀ tó ń wà wá iwájú ló wà wá lọ́kùnrin sí ẹ̀yìn lórí ọ̀rọ̀ yìí bákan náà lójú agbo ení ni nìkáì àdì àti nímà ẹ̀dẹ̀mọ̀ nǹkan àyìnkẹ́ ti wà lójú agbo ẹ mọ̀ wípé à ń sọ̀rọ̀ lórí mímu ọtí bóyá láwùjọ ni àbí níkọ̀rọ̀ yàrá ẹ̀ kó lè máa lọ rí kó lè kó lè máa yẹ kó lè máa plum afẹ́sáré lọ gbẹ́nu sí i tó yẹ pé gbẹ́nu sí òun ṣe àtẹ́nu afẹ́sáré lọ gbé nǹkan sọ̀hún pẹ̀lú àyìnkẹ́ lójú agbo nínú nǹkan àgbo ṣe ń lọ ó yá ọlọ́kọ̀ fún ọ lọ síbẹ̀ ní ó yá àyìnkẹ́ jùlẹ̀.